الحمد لله ولي الذي ولى أمر المؤمنين فقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم نزل الكتاب وهو يتولى الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له من علينا فهدانا وأطعمنا وسقانا وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعد كلامه خيركم من تعلم القرآن وعلمه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأزواجه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله أيها المسلمون حق التقوى وراقبوه في سر والنجوى عباد الله ربنا سبحانه كامل في ذاته وأسمائه وصفاته لا كفو له ولا مثيل وصفاته أكمل الصفات وأحسنها يتكلم متى شاء إذا شاء بما شاء ولا منتهى لكلماته كلامه أحسن الكلام وفضل كلامه على كلام لخلقه كفضل لخالق على المخلوق عباد الله القرآن كلام الله القرآن كلام رب العالمين تكلم به حقيقة بحرف وصوت مسموعين منه بدها وإليه يعود في آخر الزمان سمعه جبريل عليه السلام خير الملائكة من الله سبحانه نزل به على خير الرسل في أشرف البقاع وفي خير الشهر وفي خير ليال ليلة القدر إنا أنزلناه في ليلة القدر في ليلة مباركة عباد الله أنتم ونحن لا نبدل هذا القرآن الكتاب الكريم ولا نكرمه ولا نعظمه كما كان سلفنا يفعل ذلك عباد الله اعلموا أن هذا القرآن كتاب لا يعدله كتاب أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم وهو شرف للنبي صلى الله عليه وسلم ولأمته قال الله سبحانه وإنه لذكر لك ولقومك وهو أحسن الحديث وأفضله قال الله سبحانه الله نزل أحسن الحديث حفظه الله قبل إنزاله قال سبحانه بل هو قرآن مجيد في لوح محفوظ وتكفل بحفظه بعد نزوله قال الله جل قدرته إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أجاكم الله وبا aláàánú oníkẹ̀ẹ́ ọlọ́pẹ́ olóorí ọbẹ̀ ẹ̀yìn ọpẹ́ ni fún ọba tó yẹ pé òun ló ṣe ní àdéhùn tó wọn máa òdodo gbogbo ògbésí ayé olùgbàgbó òdodo ọlọ́run bá lóhun lòwọ́ máa tàwádà pàápàá jùlọ ẹni ọjẹ́ ẹni rẹ̀ ọlọ́run bá sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sọ́tòlà àárọ̀ ní àyàwó ànàìjí ti báyìí pé lẹ́sìgbàdà lè kíkà ó ó sì ló wọn máa fún ẹni tó bá jẹ́ ẹni rẹ̀

ọlọ́ba ara léra sàádé rẹ̀ àti gbogbo àtọ́bà ìjẹ́ ẹ̀kọ́ ti tó fi di ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá wa ta jẹ́ mùsùlùmí nípa apá ọba yìí àti ní gbangba eléyìí ó jẹ́ aṣọ ilé ayé ọba wa ọba ń bẹ fún ọba tó ọlọ́run ọba pé kò lábùjẹkù bẹ́ẹ̀ orúkọ rẹ̀ náà pé pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ náà àwọn ìròyìn tó rẹwà ni ọ̀sẹ́ni tó jọ ọlọ́run ọba kò sì sálà fi jọ rẹ̀ rárá bó ti wùlẹ̀ ọmọ ìròyìn ọlọ́run ọba yìí ìròyìn tó pé ni bákan náà ó sì dáa jùlọ nínú àwọn ìròyìn ọlọ́run bá ọba lẹ́kẹ́ ọlá nínú àwọn ìròyìn rẹ̀ òun náà ní kọ́lọ́run bá máa sọ̀rọ̀ nígbà tó bá wù nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ àti ohun tó bá fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run ọba ò sì lè dópin láíláí ọ̀rọ̀ ọmọ ẹ̀dá ló lè dópin ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ò lópin torí pé ọlọ́run ọba wọn ò dá ọlọ́run ọba dá àwọn ẹ̀dá ni ohun tó bẹ́ẹ̀ bá dá bí wọ́n lọ́jọ́ tó bẹ̀rẹ̀ yóò sì lọ́jọ́ tí ó lópin ọlọ́run ọba ò nígbà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò ní nígbà tí ó lópin ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ò nígbà tó bẹ̀rẹ̀ kò sì sópin fún ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ lọ́dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ló sì lọ́lájú ní gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nínú lílọ́lá rẹ̀ ọ̀dà bọ́lọ́run ọba lè gbọ́ láti àwọn ẹ̀dá yìí àwátà jẹ́ ni alukur'an ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún tó tààrà sí tààrà sí rẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba yìí ọlọ́wọ̀n ọba ti sọ tóhun tóhun rẹ̀ àtààrà sí ni àtóhun ní kò sí ìtí wọn ọ̀gbọ́n bẹ́ẹ̀ nígbà tọ́lọ́wọ̀n bá fi sọ àlùkùránì yìí àtọ̀dọ̀ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni ó sì parí sí nígbà tó bá di ìkẹyìn ayé ó ń sọ ọlọ́wọ̀n bá ní pé ayé yóò lè dópin o àyà àfìgbà tí ọba tó sí àyà kẹkàn mọ́ ní orílẹ̀ ayé ayé yóò lè dópin àyàfi ìgbà tí ọba tó sí pé àyà kẹsẹ́kùn mọ́ lórílẹ̀ ayé lọ́gbà tọ́lọ́ bá ti jẹ́ pé àyà ń bẹ nínú àkáyà àwọn mùsùlùmí wọ́n ti ń ká jáde lórí irun wọn ayé ló lè parẹ́ láéláé. Al-Qur'an al-Karim Jibrilu gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba Jibrilu ní òun lẹni tó lóore jù nínú àwọn màláíkà Jibrilu tó wá gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ní ọ̀sọ̀ ọ̀kalẹ̀ tó lóore jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bákan náà ọsọ kalẹ̀ nínú àyè tó lọ́lá lórílẹ̀ òun náà ní Baitul Izza ilé agbára tó wà ní ayé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tí ó sọ kalẹ̀ ní ibi tó lóore jù ní gbogbo orílẹ̀ ayé òun náà ní Mọ́kà àti ìlú Màjínà yìí wọ́n sọ kalẹ̀ ní tó òun náà ní Ramadan bákan náà ní òru tọ́lọ́lájú òun náà ní òru lálátòlọ̀ wọ́n sọ ọ̀kalẹ̀ ní oṣù tọ́lọ́lájú òun náà ní oṣù rọmọdán nígbà sọ ọ̀kalẹ̀ ní òru tọ́lọ́lájú òun náà ní òru lálátòlọ̀ èyí tí ọlọ́run lè sọ pé aṣọ kalẹ̀ ní alẹ́ ìbùkún òun náà sì ní alẹ́ àwọn sàn ọlọ́run èmi àtẹ́yìn àmà fún tó jẹ́ alákùnlé àṣàkọ́lé rẹ̀ bó ti yẹ ká ṣàkọ́lé rẹ̀ àṣàgbéga fún bó ti yẹ ká ṣàgbéga fún àlákàkún rẹ̀ bó ti yẹ ká lákàkún ẹ̀ gẹ́gẹ́ báwọn aṣáájú wa bí wọ́n ti lákàkún rẹ̀ bí wọ́n ti ṣàgbéga fún koran bí wọ́n ti kọ́ àlùkùnrán lẹ́kàn àwọn ọ̀mà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mùsùlùmí lónìí ìpínlẹ̀ ló jẹ́ pé àmọ́ kùránì kà rárá lè ní ìtumọ̀ rẹ̀ àwọn aṣáájú ọlọ́run bá Al-Qur'an al-Karim tíra kan sí ní tó ṣe gbogbo sí tíra tó ṣe déédéé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé iná láti mú àwọn ọmọ wa ni wọ́n múra sí kákáká ilé ìbò ń bẹ wọ́n kà láti bẹ̀rẹ̀ lópin tóní Yorùbá ń bẹ wọ́n kà wọ́n fẹ̀yìntì ká wọ́n tàka

tíra náà kò sí ìwé náà láyé tọ́wọ́ ajẹ́ tó wọ́n kàkàkàkàkàkàkà tọ́wọ́ tó àlùkọ́rọ̀ àlẹ́kẹ̀rẹ́ kò sí sí ìwé náà láyé tọ́wọ́ ajẹ́ tó wọ́n kà alákàá sínú ọpọlọ sínú ọkàn tó tó àlùkọ́rọ̀ àlẹ́kẹ̀rẹ́ nínú orí tí ọlọ́run bá ti fún àdìwọ́mọ̀ yìí lọ́wà bákan náà nínú orí tí ọlọ́run bá ti fún àlẹ́bíà Muhammad ni kùránì wà gẹ́gẹ́ lódìdí ọlọ́run bá gbé ọlá fún àlẹ́bí rẹ̀

ó sì fi ṣe àjùlọ ó àtàjẹmọ lẹ́yìn rẹ̀ náà ó fi ṣe ẹ̀yìn ògo ẹ̀yẹ fún sí ọlọ́run bákan ló fi ṣe ẹ̀yìn ẹ̀yẹ àti ògo fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà bẹ́ẹ̀ kò sí tíra tó dáa tó nínú tíra ayé bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ tó dùn gbọ́ létí tó tó Al-Qur'an al kò sì sí ọ̀rọ̀ náà tó wá lọ́lá tó tó alùkùránù karim ọlọ́run bọ́ba lẹ́kọ́ lábẹ́rẹ́ jẹ́ lọ́kẹ́ sọ pé Allahu nazzala ahsan al-hadith ọlọ́run bọ́ba lẹ́kọ́ lá ọ sọ ọ̀rọ̀ tó dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ sọ kalẹ̀ òun alùkùránù yìí hafizahu èyí tó ṣe pé fi lawhin mahfuz tí wọ́n kọ sínú wàhálà èyí tí wọ́n ti sọ wọ́n ti sọ síwájú kálẹ̀bí o tí ó dáyé wọ́n ti sọ síwájú kún tó sọ kalẹ̀ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wàtàkà padà bí ẹ̀zẹ̀ báyádá ló zóòlẹ̀ nígbà tó wà ìnà lẹ́hùn làhàfìdò ọlọ́run bá ní pé dájọ́jà wọ ọlọ́run àwa là ń sọ alukur'an karim àdìkìrọ̀ húnà ìmọ̀ọ́nà alukur'an ọlọ́run bá ní pé náà náà nínú zanna àdìkìrọ̀ ìmọ̀ọ́nà alukur'an ọlọ́run bá ní pé àwa là ń sọ alukur'an wà ìnà lẹ́hùn làhàfìdò bákan náà àwa náà láti jẹ́ nìkẹ́tẹ́ pé a sì máa sọ àtúgbà olùsọ tí ó máa sọ ló fi jẹ́ pé alukur'an karim kò sí bí wọ́n ti fẹ́ àfi kí ìpìlẹ̀ yìí kọ́ wà nínú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan bíbẹ̀ ẹ̀kọ́ kò ní jọ àlùkùránì náà lábójú ìlú ọmọ ọlọ́run bọ́ba lékè ọlá ó sọ pẹ̀lú èdè sọ pẹ̀lú rẹ̀ lédè sọ pẹ̀lú pé kí ọmọ ajé pẹ̀lú èdè obìnrin ọmọ ọlọ́run bá pẹ̀lú pé kíra tó tóbi من المثاني والقرآن العظيم اللهم بارك في بابا ó ti wá báyìí rí ànẹ́bì ááyà méje ìyẹn Suratul Fatiha òun ni sab'an min al-mathani nínú ọkọ̀ tó Fatiha jẹ́ òun náà ni sab'an min al-mathani ọlọ́run bá ló ti wá bá rí ànẹ́bì ááyà méje ìṣe ìbájogún kan jẹ́ ayé ẹ̀yìn wal-Qur'anil azim àti al-Qur'an ọlọ́run bá fi ìtóbi ròyìn al kòránì sì tóbi lódodo tó ṣe pé tíyẹn bá ń ká nígbà míì ẹnu ọkẹ̀ máa jò yọkẹ̀ máa yà ṣùgbọ́n tó ṣe fẹ́ni tí ń ka gùn ní mọ̀bí tọ̀rọ̀ tí ń wá mọ́ alukoran ó tóbi ọ̀pọ̀ ọlọ́run ọba náà pé ní wàlùkùrán nílẹ̀ àwọn èèyàn alukoran kíra tó tóbi rẹ̀ bákan náà ọlọ́run bá fi ròyìn rẹ̀ pé wa karimun inda Allah subhanahu nínú ohun tí èèyàn ṣàpọ́nlé jù tọ́lọ́run bá ṣàpọ́nlé jù kò sí ohun tó tó Al-Qur'an torí pọ́lọ́run bá sọ pé innahu laqur'anun karim ẹ̀rí Al-Qur'an síra alápọ̀nlé ni nínú sọ́tò Waqi'ah ní ayà tó tẹ́rùn bákan náà Al-Qur'an táwọn wí tọ́lọ́run bá jogún fún àwa mùsùlùmí fihi hidayatul khalqi àlèhùnmà yìí ọlọ́run bá ní pé sí ihe hudan wa rahmatan qawmin yu'minun níbẹ̀ na. Al-Qur'an ìtọ́sọ́nà àti àánú gbogbo ìjọ jẹ́ olùgbàgbọ́ òdodo tó ju ìmọ̀ eh, Muhammad sallallahu alaihi wasallam al ìbùkún tún

àti gbogbo ẹni yóò tó wáyé pé lọ́ọ̀bà rí rẹ̀ jẹ́ kìyàmà ọlọ́run bá ní pé kọ́dí jẹ́ akúnmínà lọ́ọ̀hì lóòrùn wọ̀kì sáàbù múbì dájúdájú ó ti wá bá ọba ìmọ́lẹ̀ lóòrùn ìmọ́lẹ̀ alukóhàn ọlọ́run bá pè ní ìmọ́lẹ̀ fún wa ọlọ́run bá ló ti wá bá sí ìṣìfáhùlì àmúrọ̀dùn mọ̀tálífà ìbẹ̀nú ìwòsàn oníranra lọ́lọ́n ẹnu ọkàn awò ìwòsàn ẹnu ara awò ọlọ́run bá ní pé yá ayọ́ iná mo pè ẹ̀yìn ẹ̀yẹ̀ kọ́díjà àsìkò mọ̀ ti wá bá yín o ìhun tí ohun tí ń bẹ nínú gbáyà wàhúdà ó ti jẹ́ ìtọ́sọ́nà bọ̀rọ̀ àmọ̀tó lílí mọ́mìnì ó sì tún jẹ́ àánú fún gbogbo olùgbàgbọ́ òdodo bákan náà bá ṣe ní ìwòsàn fún ohun tí ń bẹ nínú ara àwọn sàádà níbi Muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bí ìsàdá máa ń gbọ́ bí wọ́n wọnú ìlú tó ṣe pé wọ́n ní wọ́n gbà wọn lálejò wọn àkéèkéé iná ẹ̀ lọ sá olórí wọn jẹ nínú ìlú náà báyìí ni wọ́n ṣe ń wọ́ ní àbáyọ sí ìwòsàn náà tó tó di fún wọn lọ pé àwọn tàbí ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam èyí tí wọ́n ti bọ́ sí ọwọ́ ọ̀sàlẹ̀ nínú ìlú náà tọ́ka sí lọ nínú wọn tó sì kásíwá tó lè fàájì àti fàbábọ̀ àbí ìdínlá ẹni náà sì rí wòsàn pẹ̀lú àánú Ọlọ́run tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n fi sàkóso sọ́rọ́ tó lè fàájì ha sọ́rọ́ tó min asma'iha asma'iha shifa ni iwusa. èyí tí wa muhammad sallallahu alaihi wasallam ó pè bẹ́ẹ̀ pápá jùlọ nínú hadith yìí ó ń sọ ọlọ́run bá sọ pé kí ló fi hàn án nígbà tí wọ́n dọ́dọ̀ sọ ọlọ́run bá pe ki lo fi hàn án pé ṣúra yìí ṣúra tó ṣìfà ṣúra wòsàn ni lóhun ni wa القرآن الكريم وهو موعظة وتثبيت للقلب عند الفتن والمصائب والمصاعب القرآن الكريم الجواب القرآن الكريم ọjẹun tí máa ń fi ọkàn rinlẹ̀ nígbà tádánwò bá dé nígbà tí wàhálà bá dé nígbà tí ìlà ìlò bá dé ìdààmú dààbò القرآن máa ń jẹ́ ohun tí ó fèrè lọ́kàn balẹ̀ ọlọ́run bá ní pé bìdálíkà lè lọ sábẹ́ tàbí yíìkù ààdà àti àlòkù à ń lẹ́tí pé ká máa sọ kalẹ̀ fún ọ díẹ̀ díẹ̀ ìrìn ó sí ọlọ́run àtàdédé ṣe rẹ̀ o lè lọ sábẹ́ tàbí yíìkù ààdà ká lè bá fi ọkàn rẹ̀ rí lẹ́ni o àwa tá a jẹ́ òsìn ọlọ́run àlòkù à ń kẹrí ti wà pèlà wàtúhù tẹ̀síìdù fi ìmà kéèyàn máa ta àlòkù à a máa tàlékò yẹn nígbàgbọ́ kíkà lásán ọmọ tó máa rẹ o wọn náà kẹrí pé gbàgbọ́ rẹ ọmọ ayé kò yóò máa yípo ní ti dáadáa ọlọ́run lọ́kẹ̀ ti wíbẹ̀ o ọlọ́run bá ní pé ní ọmọlẹ́mọ omi náà ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó ṣe pé alladhina idha dhukira Allah àwọn tó pé tí wọ́n bá rántí ọlọ́run wajilat qulubuhum ọkàn wọn wà rírì wa idha tuliyat imana ìgbàgbọ́ òdodo tún lékún yóò tún lékún fún wọn nínú sẹ́tí alukuran wá sí ní alukuran ìkàwọ̀ lákà fún rẹ̀ yìí bákan náà alukuran abdamallahu ibadahu alukuran ọlọ́run ọba lọ́kẹ̀dé máa mọ̀ sí alukuran ló fi ìmọ̀ tí ń bẹ náà ló fi yí àlè ọmọ yìí àwọn ìmọ̀ inú rẹ̀ pọ̀ sẹ́yìn tí wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ ni síwájú pémi tó sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀pá èyí tí wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ rẹ̀ sẹ́yìn tó ẹ̀kọ́ jọra wọn ni nínú àwọn àyà táwọn èyí tó túra wọn ni táwọn èyí tó ṣe pé ọlọ́run ọba sọ níwọ̀n ọba aláyè kan ọ̀sọ̀ lẹ́kùnrẹ́rẹ́ láwọn ọbò míì táwọn èyí tó ṣe pé ọlọ́run bọ́ ọba lékè ọlá ọ̀sọ̀ pẹ̀gẹ́dẹ́ láwọn ọbì kan ó sì sọ lè tó ṣe pé alápòpọ̀ ibò míì ọlọ́run bọ́ ọba lékè ọlá ìmọ̀ onírànràn ló kó sínú àlùkò àmì kẹrì ṣùgbọ́n gbogbo bó sí bímọ náà ṣe pọ̀ tó ó fi mọ àdéhùn mọ̀ yìí ó fi mọ àwọn ẹrúsìn rẹ̀ ó wọ̀yẹ́ sàrọ̀ lẹ́hùn tìlà wátà ó sì ṣe nírọ̀ fún wọn kí wọ́n máa kí wọ́n máa kà á lákàtúnkà lákàtúnkà yi tọ́mà rẹ̀ àlèúmọ̀ yìí arínà àwọn àlèúmọ̀ yìí tí wọ́n máa kà lákàyípo lẹ́ẹ̀mejì lójúmọ́ wọ́n kàkẹ́ láàárọ̀ wọ́n kàkẹ́ lóru nínú àwọn wa tó ti lọ fún wọn ní tọ́bẹ̀ wíṣẹ́rì rẹ̀ lálẹ́ odidi àlùkùránì yóò fi kí nẹ́fìlẹ̀ péré wọ́n ní yọ́ ka ẹyọkan láàárọ̀ lójúmọmá yóò sì ka ọ̀kan ní òru nínú wọn fi ròyìn rẹ̀ ni bákan tó ròyìn mọ́mú wa wípé tí ó sí Ramadan níta a máa ka al ẹyọkọ̀ọ̀kan lójoojúmọ́ tí Ramadan bá ń bẹ níta a máa ka al ẹyọkan lójúmọmá a máa ka al kan nípa kíkà rẹ̀ kò sí tíra náà láyé tọ́wọ́ ajẹ́ káwọn yẹn gbájúmọ́ tí kíkà rẹ̀ tí ọ̀wá ní sú wọn tó tó Al-Qur'an Al-Karim èyí táwọ̀ lákàkún rẹ̀ yìí bákan náà ní fi ṣiṣẹ́ ṣe àwọn mùsùlùmí wọ́n fi Al-Qur'an wọ́n fi ṣiṣẹ́ ṣe gbogbo ohun tí ń bẹ́nu rẹ̀ wọ́n lákàkún àn bó tiẹ̀ jẹ́ pé ọgọ́ọ̀rọ̀ wọn kọ ti òkun sí ó jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n sàlàyé pé má sí ọlọ́run nínú Al-Qur'an gbogbo ẹ̀ pátá àwọn mùsùlùmí ń ṣe ò bẹ́ẹ̀ ni ẹ̀yọ̀ péré nínú má sí Al-Qur'an ìdíkùrán ìgbéwá lọ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tó ipò gbogbo má ṣe bẹ̀ wọ́n mójútó wọ́n lápapọ̀ ẹ̀ wọ́n sì kà á sí púpọ̀ bẹ́ẹ̀ lára àwọn ọ̀gọ̀rọ̀ tó ti pé wọn ò tẹ́tí gbọ́ yìí àyàfẹ́ ọ̀kún péré tó ṣe pé òun ti lọ kò tẹ́ni tó lè ṣe é má òun náà ní pé má fẹ́ yàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó fẹ́ àwọn ìyàwó ànábì tí gbogbo wọn fi kú pátá ẹni ànábì pè lẹ́nu gan tọ́kẹ̀ tó ṣe ẹ̀ lásán ìṣe lọ́ pàdánù ọkọ pè lọ́ bọ́lọ́hùn fífi pákàtí kòránì ti fi ṣiṣẹ́ àwọn àlèúmọ̀ ìṣẹ́ àlòkòránì wọn fi ṣiṣẹ́ ṣe o wọ́n lò fún sẹ̀mí ayé wọn wọ́n lò fọ́run wọn wọ́n lò fáyé wọn wọ́n sì mójútó dáadáa bákan náà nípa ríha rẹ̀ ọgọ́ra àwọn mùsùlùmí nínú àwọn ha àlòkòránì sórí ọgọ́ra àwọn mùsùlùmí ló jẹ́ pé kòránì ń bẹ́nu ọpọlọ wọn alhamdulillahi rabbil alamin bákan náà bí àwọn lọ́ba ṣe ha ń já rọrùn bẹ́ẹ̀ náà làwọn tí èsì lọ́ba ha ń já rọrùn ọlọ́run ọbọ̀ òṣè léyìí tó ṣe pé bọ̀ọ̀bá sì gbọ́lá bá wa ò sí ń kóra ní ha rárá o èèyàn lè má gbọ́lá bá wa fẹ́ ká tí ó sì ha láti bẹ̀rẹ̀ lópin kódà tí ó tó ha jẹun tó gbọ́lá bá lọ bọ́mọdé ṣe ń ha làgbàlagbà ha o bọ́kùnrin ṣe ń ha lóbìnrin ń ha o bólówó ṣe ń ha lólòsí ń ha ọlọ́run ọba tẹ nírọ̀rùn fún gbogbo ẹni yòówù tọba ti ní ní ẹ̀mí pòun fẹ́ ha Al-Qur'an Al-Karim ọlọ́run bá ní pé wọ́n lákọ́ díẹ̀ sábìnrin lè kọ̀rọ̀ áánẹ̀ lè dékéré ọ̀hánìmí mọ̀tẹ́kẹ̀ẹ́ a ṣe fún gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé máa fi ṣèrántí ìjẹ́ wà nínú ẹni tí máa fi ṣèrántí bí iná ṣe àlùkùránì ìmá jẹ́ ha rẹ̀ ọjà rọrùn fún gbogbo ẹni yòówù tó bá fẹ́ ha àlùkùránì Karim ẹni yòówù tó bá dìrọ̀ ma ìsọlọ́jẹ́ kò níbi kọ́ sọnù ẹni ọba dìrọ̀ mọ́ ọba fi ما لن تذلوا بعده إن اعتصمتم به mo ti fílẹ̀ fún yóò ihun tó ṣe pé mo fílẹ̀ náà ẹ̀ lè sọnù láíláí tọba ìfẹ́ bá ìkìrọ̀ mọ́ nǹkan náà ó ń sọ ọlọ́run bá ní pé kìtàbà lọ òun náà ní tírà ọlọ́run afá mùsùlùmí gbádì sílẹ̀ jáde Al-Qur'an Karim ìlọ́pọ̀ ìlọ́pọ̀ èrè lèyàn máa ń jẹsẹ̀ ń bẹ̀ kílé rẹ̀ òun náà ní kíkà rẹ̀ ó ń sọ ọlọ́run bá ń pè wọ́n kọ́ra haruka fi kitabillah ẹni yóò tó bá kára fi fẹ́nu síra ọlọ́run falahu hasana yóò gba dáadáa ẹyọkan wọlé hasanatu bí dáadáa ẹyọkan yóò wá jẹ dáadáa mẹ́wàá náà dáadáa mẹ́wàá ni mímu ládá mẹ́wàá ni nínú orí taari nínú alukur'an ni ṣùgbọ́n wà ló ń máa ta wà lónìí ṣe là ka náà kún rárá asọ́ọ̀dì ohun tá a sọ́ọ̀dì lónìí òun náà ni pé ohun tá a fi sọ̀sọ̀ inú ilé ihun tá a fi dẹkoréètì inú ilé ihun tẹ́yìn fi sọ pé àbáwọlé rẹ̀ ṣé mùsùlùmí ni mùsùlùmí ni ohun tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sọ alukur'an kà àwọn míì sì sọ di tíra àdúrà àdúrà ni tíra àdúrà ni wọ́n máa fi ń ṣe wọn ò mọ̀ pé kìí ṣe pé ohun tó yẹ pé èèyàn sọ di tíra àdúrà nìkan bí kò ṣe pé tọba fẹ́ sọ di tíra ọba fẹ́ mu ní tíra àdúrà gan kàá tàwọn tó wà nínú ẹ̀ ronú sí kò sì tẹ́ náà ọba lẹ́yìn rẹ̀ yàtọ̀ sí pé kọ wá pé arígbá kọ pàwó kókó bá kókó bá bá sáàsùn kí wọ́n máa bọ̀ fi sàdúrà àwọn tàbí èsèrú ẹ̀ àwọn tó bá wọn tàbí láyé èsèrú ẹ̀ kí wọ́n wá sọ di tíra tó ṣe pé wọ́n máa fàwọn èèyàn jọ sí pé àwọn máa fi ṣàdúrà rárá o bákan náà Al-Qur'an Karim àwọn kíkà rẹ̀ níyì gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó mójútó tí wọ́n lákàkún ẹ̀ èèyàn kí wọn ní kà kọ́mọ̀ túmọ̀ rẹ̀ àfikún sunkó torí pé ohun tọ́lọ́wọ́n bá kójọ bẹ́ẹ̀ ó borí làákàyọ ọmọ ẹ̀dá ihun tọ́lọ́wọ́n bá kójọ sínú Al-Qur'an làákàyè tọ́lọ́wọ́n bá jogún fún wa yìí kò sí bẹ́yẹn bá ti fẹ́ kà tó

tí so fi jẹ́ pé ó ń tí ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ sí sun ẹkún omijé méjèèjì ojú rẹ̀ méjèèjì ó sì bẹ̀rẹ̀ sí dami kọ́ra ibn Mas'ud radiyallahu anhu ala rasulillah sallallahu alaihi wasallam alaihi wasallam ọkà fún nínú suratul nisa

tó bẹ́ẹ̀ ṣe ṣe mọ́mù fáwọn èèyàn tí bá ṣe ń ka àlùkùránì báyìí àwọn èèyàn má fẹ́ gbọ́hùn rẹ̀ mọ́ o látara pé tí bá ṣe ń ka àlùkùránì báyìí yọ dá papọ̀ mọ́ ẹkún ni eléyìí náà ló sì fa títí tí ọmọ rẹ̀ ti fi ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yẹn yàwó Aisha nígbà tí ara ànábì ọ̀yá ó ń sọ ọlọ́run bá ní pé ẹba ń pàṣẹ múrù Abubakar ìsọ́gbìbí náà ẹba ń pàṣẹ fún Abubakar kó kí mu fáwọn èèyàn ìyàwó Aisha ọkọ̀ fún ànàbíwà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú sí ọlọ́run jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n rò ó kírun jẹ́ kí wọ́n rò ó kírun wọn tí ọlọ́run bá ní pé ń gbà Abubakar ní gọ́kí ìyàwó Aisha tuntun ànẹ́bí lọ́ọ́bá yóò jẹ́ pé wọ́n rò ní òkì ẹ̀bọ ọmọ pé tí Abubakar bá ń kírun ẹkùn rẹ̀ máa ń dà papọ̀ mọ́ ìwọ̀n tí ń kà ní àwọn èèyàn ẹ̀sẹ̀ gbọ́n tí máa ń wì ó ń sọ ọlọ́run bá ní pé ń gbà Abubakar náà ní gọ́kí nígbà tí yàwó Àìṣà rí pé ah, ọ̀rọ̀ yìí fẹ́ di ohun tó ṣe pé wọn ọ̀fẹ́ rí yẹn júmọ́ ọlọ́ọ̀bá ọmọ Umar ti ṣe Hafsa wípé tó sì jẹ́ yàwó àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam lòun náà wà wá bá oún sí ọlọ́run bóyá yóò tún gbọ́rọ̀ sí wọ lẹ́nu àwọsọ náà dìde ọlọ́ọ̀bá àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam pé sí ọlọ́run jẹ́ kí ó mọ̀rọ̀ ó kírun fáwọn èèyàn Abubakar ti bá ń kírun ẹkùn rẹ̀ máa ń dà papọ̀ mọ́ ohun tí máa ń kà ní Abubakar náà ni ó kẹwọ̀n ẹfẹ́ sọ́ra yín di ọmọ ọ̀yá lémi lórí gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀yá Yusuf ṣe pélé Yusuf lé lórí nígbà ẹ pàṣẹ fún Abubakar Abubakar náà ni kó kí wọn fáwọn èèyàn bí ó ń tí Ọlọ́run bá ṣe fẹ́ tó kó ṣe pé tíyẹn bá ń ka alukoran kíyàn máa ka bí tada bóríhì pẹ̀lú pé kíyàn máa ka pẹ̀lú túmọ̀ rẹ̀ kíyàn máa ka pẹ̀lú ronúsí rẹ̀ kí alukoran yóò bá lè nítumọ̀ nínú ọkàn tó bá gbẹ́kú wá kó gbẹ́kú wá débi kó ń sọ ọlọ́run bá sọ pé tẹ́ bá ń ka lu Quran ẹ máa sunkún o tẹ́ ẹ bá lè sunkún fàtàbà kò ẹ máa fi bẹ́ẹ̀ fẹ́ sunkún eléyìí láàfin rí nínú àwọn tó jẹ́ àwọn mọ̀kèrè òun wa lónìí pàápàá jùlọ àwọn àìmà àwọn tó yẹ kí wọ́n kírun lónìí pàápàá jùlọ ní Mọ́kà ní Màdínà àwọn máa gbẹ́ngbà wọn bá kírun dáyé kan wọ́n máa kí tẹkùntẹkùn pàápàá jùlọ sùdẹ́yìn asábà máa ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kéèsè sí àárí ní o fẹ́ni tọ́nà bàbá dá ohun bẹ́ẹ̀ tọba dáama kéèsè sí àgbọ́n ní o fẹ́ni yóò tọ́nà bàbá dá àdámọ́ bẹ́ẹ̀ tọba dá fún bákan náà kéèsè sí àárí ní fẹ́ni yóò tọba ikú ọba mọ̀tọ̀mọ̀ ohun tí ń ká eléyìí nínú súnnà lọ́wà ó ń sọ ọlọ́run bá ní pé tẹ́ẹ̀ bá ń ka Al-Kùránì ẹ máa sunkún ká tẹ́ẹ̀ bá lè sunkún ẹ máa ti lè fẹ́ sunkún bákan náà fara Umar ibn Khattab wọ́n ní pé nílùú Madina

ìyá ọlọ́run ọba rẹ̀ dájúdájú yọ ṣẹlẹ̀ o yọ o máa láhù mi ń dáàfẹ́ ọ̀sẹ́ni tó sì lè sáfàwé ẹ̀kọ́ má ṣẹlẹ̀ wọ́n nígbà tí ó mọ́rù gbọ́rọ̀ yìí tó gbọ́ ááyà yìí bàbẹ́ká ọmọ wọn ni bí ọmọ òṣèlẹ̀ sí sunkúnnù ọ̀rọ̀jà ilẹ̀ abẹ́ ìtẹ́ ọ̀sọ̀ ìpadà lọ sílé rẹ̀ wà á jáhù náà àyà máa ń báyìí ni àwọn yẹn bẹ̀rẹ̀ sí lọ owó nlé fún torí ẹ̀kọ́ jáde yìí ní ń pa á lẹ́kún wo ni

fún àwọn àìmọye àwọn ọjọ́ wọ́n fi lọ bẹ́ owó títà ń sun ẹkún náà ni títà ń sun ẹkún náà ni tí ń rántí ohun tí àyà méjèèjì tó dálé lórí nípa pé ìyọ ọlọ́run ọba ọlọ́run ọba mú láàmú tàwùkìlì wá pé yọ́ wáyé ẹni yóò tọ́ dàdó ọlọ́run dákùnmájà sílẹ̀ tí ó jíya rẹ̀ bákanáà àfáwa jáfọ́ tọ́jà àbúrò àfáwa Àlí àfáwa jáfọ́ wí ẹbá yálùkọ́ àlọ́kà fún ọba Nàìjáṣí aya lùkọ́ lọ́kà fún ọba yìí ọkà túrátù mọ́ríyàmù fún bàbáka nàìjásí hátà àkùdọ̀lẹ̀ nàìjíríà báyìí lọ́ba nàìjásí ló ti bẹ̀rẹ̀ sí sun ẹkún ó ti bẹ̀rẹ̀ sí sun ẹkún tí ti gbogbo ìwọ̀n àgbọn rẹ̀ fi tutù ẹni yìí kiri yóò ní nígbà náà ìlànà nẹ́bí isa ní tẹ̀lé eléyìí náà ló ti wá jẹ́ pé ńgbà tó gbọ́ nípa ẹ̀sán mọ́ríyàm àti ọmọ rẹ̀ inú túrátù mọ́ríyàm ọfà ohun tó bẹ̀rẹ̀ sí sun ẹkún débi pé níjọ́ náà ohun tó padà sọ náà ni pé ha tí ẹ bá ti pọ̀ ọlá tí mo wá ní tí mo wá ní ìbá jẹ́ pé mi ni ìbá máa bá yín lọ kó bàtà àlẹ́bì náà tí màá bá gbogbo bí ọba ètò ewu bọ̀ tó bẹ ṣe bá bàtà báyìí èmi ní ìbá ko ọ mà ṣe fún mi o pẹ̀lú ipò tí mo wà yìí èdè ló sì fà á tó fi gbé islam ọbẹ̀ pamọ́ títí dìgbà tó fi kú kó tó di pé àlẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi kírun sí i la ní ìrun sọ̀látọ̀lọ̀ wáyé nílùú Madina tóhun sì kú sí ìlú Habasha ìlú Habasha tó kú yìí ó kú sáàrin àwọn ìrírí ẹgbẹ́ rẹ̀ tí ọ̀sẹ́ nìkẹ́kẹ́ tó fúla mọ̀ pé òun ti gba ìsìláàmù òun ti gba ẹ̀sìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iná ló fi jẹ́ pé tí wọ́n bá ń sọ nípa àwọn alimokodramun àwọn tó ṣe pé ọ̀rọ̀ ohun èjọmọ́ àlèsò wọn ní tàbí

tó wá nígbàgbọ́ sí lásìkò tó rí yẹn wọ̀ máa ta alẹ́ islam tó sì kú lórí islam yẹn náà wọ̀ máa ta alẹ́ islam ṣùgbọ́n nìyí ọ̀rá nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam kò pàdé rẹ̀ rárá ìyẹn ló fi jẹ́ kókò sínú àwọn sàábì ànẹ́bí bẹ́ẹ̀ náà àtúlẹ̀ pé sáàbì tọ́rọ àwọn sàábì òun náà làwọn tí wọn bá nẹ́bí láyé òun bá nẹ́bí láyé ànẹ́bí bá gan àgbàlagbà ni ṣùgbọ́n látara pé kò rí ànẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam ní òjò jẹ́ sàábí ànẹ́bì wọ́n tún wá máa ń perú wọn ní alimọ̀kọ̀dọ̀rọ̀mọ́n alimọ̀kọ̀dọ̀rọ̀mọ́n àwọn yìí làwọn tó ṣe pé wọ́n bá ànẹ́bì láyé ṣùgbọ́n wọn ò rí ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam arínú wọn tó wò pé á ọba Habasha wa ń pè ní an ó sunkúnsukún níjọ́ náà nítorí sọ́rọ̀tò Maryam tó gbọ́ ó di ohun tó ṣe pé gbogbo ìpọn rẹ̀ kún fún omi ẹkún yìí tó ń sun níjọ́ náà iná làwọn ìjòyè rẹ̀ náà bẹ̀rẹ̀ sí sun ẹkún àwọn náà sunkún títí títí tí débi pé tákàdá tí wọ́n mú lọ́wọ́ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ omijé tàbá wá rẹni tí ń ka Al-Qur'an lónìí tí ń sunkún ká máa wò pé ẹkún kí láwá pa kí láwá dé tí ń sunkún ẹ àwa rọ̀ ọ́ ẹ àwa fi tọ́pẹ̀lẹ́ rárá o ààrẹ nínú súnà nínú súnà lọ́wà ó ń sọ ọlọ́run bá ní pé tẹ́ bá ń ka al ẹ máa sunkún tẹ́ bá lè sunkún pátábà àpàwọ̀ ẹ máa ti dẹ́yìn tí ń sunkún lé o bákan náà nínú ìròyìn fún Al-Qur'an òun náà ni pé síra kan ni tó ṣe pé èèyàn máa ń dùn sí kíkà rẹ̀ kò sí tírà òun láyé téèyàn wà dùn sí kíkà rẹ̀ tí ó dùn ah, alukuran tó bá ṣe dùn sí tó nípa pọ mọ́ọ́ká ni ó ṣe gbóhùn kọ́ da jáde sí àsọ́ọ̀tò lè hasanu fi hìhì bàtùmínà lọ ká dùn tó da síbi alukuran ah, ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá fi bùbùn ní o ọlọ́run bá ṣe fi bùn yàn sí bẹ́ẹ̀ lóhun ni ó ṣe jáde sí ní ìlú mọ́ká ṣáájú ṣáájú ṣáájú ṣáájú wọ́n jẹ́ nìkan tó ṣe pé inú àwọn ìmáàmù tí máa ń kírun fún wọn wọ́n ti rí pé ah inú àwọn tó lóhùn tó lóhùn tó lóhùn àwọn ọ̀kẹ́ ti lọ ṣáájú ṣùgbọ́n jọ tí afọ́wọ́ sùdé tí ó wọ ìlú Mọ́kà tí ó wọ ìlú tí ó wọ alìháramù Mọ́kì pé kó kírun fún wọn wọ́n ní mọ́mọ́ gúbì ló kí ní jọ́nà ìwọ́n tó kí ní jọ́nà gbogbo àwọn obìnrin tí wọ́n bẹnu lé pátá iná ẹ̀ ló wo ń kálukú wá kìíní tó láti pé á irú òun wọlé lẹ́yìn á ta ló lọ wọ eléyìí ló fi wá jẹ́ pé láti jọ́ náà ní sùdé ti fi di ìmáàmù ọmọ oko ni tọ́wọ́ àjẹ́ tó fi pé ń gbé àbújá lápèjúwe ẹni tí èpé ń gbé ìlú oko àlọ́bọ̀ àbíbí lágbókò àwọn oko wa ti ń bẹ̀rẹ̀ lágbẹ̀dẹ lápèjúwe tọ́wọ́ àjẹ́ tó fi pọ́ bára rẹ̀ ní ìlú àbújá wípé máa kírun fún ọ ní central mosque làbújá bàbá gbàgbọ́ yé eléyìí á gbàgbọ́ yé sùdẹ́sí ebẹ́ni tó jẹ́ ọba tó jẹ́ president nígbà náà ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní lọ́pọ̀ àsìkò ọmọ gúrùpù lóko tí sùdẹ́sí wà lọ́kẹ̀yà pé ẹ̀já kírun kó tó di pa máa lọ ni wọ́n kírun lẹ́yìn sùdẹ́sí ni wọ́n wò pé ha níbi ìní wọ́n wà lẹ́tà lásán lọ́kọ̀ sí pé wàá wò mí wàá wò mí nílùú rìyáàbù ilé ìlú fọwọ́ jẹ́ pé sùdé síbi tracy ẹ̀ lọ gbogbo ọ̀tàn yìí ń bẹ nínú ìbẹ̀ lórí facebook àná ilé ka nípa ìtẹ̀ sùdé bóò ni sùdé ti jẹ́ ìmáàmù ní arọ́mọ̀ mọ́kí tí ẹ ti ṣe àwọn àrọ́mọdọ́mọ àwọn ìmáàmù àwọn ìmáàmù ẹ̀bùn ni o ọlọ́run ló fi ta lọ́rẹ kódà george bush nígbà tó fi wà lólórí àwọn olólórí amẹ́ríkà ó ní pé máa ń sèwọ̀n léèmọ̀ púpọ̀ tóun bá fi gbọ́ ohun bàbá yẹn ah ìṣe ni kùránì ọ̀hún tó ń kà ní àti máa wo ọmọ tó ṣùgbọ́n látara ohun bàbá yìí ọlọ́run bàbá lékè ọlá ó gbé ọlá fún Al-Qur'an as-sawtu al-hasanu fihi hibbatun min Allah kádùn tó dùn tí Al-Qur'an tẹ́ni ọba máa kà ní o tọ́ ọ̀tá ṣe mọ́ ká má dùn kó wo ìkàkùkà ni wọ́n máa gbé jáde o ẹni ọba mọ Al-Qur'an ká dáadáa bọ́ bá ṣe dùn sí tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ẹni ọba ní ó ń sọ ọlọ́run bá ní pé máa ń lám yàtàgánà bèèrè Qur'an fàdé ìsàmìnà ẹni yóò tí ọbẹ̀ dùn wa o ilé ìlọ́fà tó fi jẹ́ pé alùkùrán a máa ń dùn sí ní kíkà ní ẹ lè rí lè mọ́mù kẹjọ wa bọ̀ síwájú tí ọ wá jẹ pé ó ṣe bẹ́ẹ̀ ka alùkùrán nínà ìwọ̀n ń kà bí kéèyàn máa sọ̀rọ̀ lásán alẹ́ amúdú ọ̀bẹ̀lì alẹ́mí àwọn èèyàn ní tò lẹ́yìn torí pé fi yóò fi ṣàjá àwọn èèyàn ọlọ́run tó wá ṣe pẹ̀lú èdè yẹn èdè tó ṣe dùn sí ni tó yàtọ̀ sí gbogbo àwọn èdè lágbàáyé bọ́ bá fẹ́ tú alùkùrán ṣédé Yorùbá wá ní kó dùn sí kò ní lọ àfá kò ní lọ alhamdulillahi rabbil alamin tó sí Yorùbá gbogbo apẹ́ bíkín kò lè lọ ọlọ́run ló ṣe alùkùrán níbẹ̀ kò sí tírà òun lágbàáyé tó wá jẹ́ pé ó ń tọ̀ wá ṣeéṣeéṣeéṣe ọ wá di pé bá dùn òun fi yọ́ wá wo àwọn gbogbo ayé ah! òtítírọ̀ àwọn tó tó alìkẹ̀rẹ̀ ló fi fà á tó fi jẹ́ pé káánù sallallahu alaihi wasallam yá sí baita Abi Musa al-Ash'ari ó ń sọ́lọ́wọ́ bá máa ń wá sí ilé Abu Musa al-Ash'ari fayastami'u li qira'atihi títí máa ń gbọ́ Kùránì kí ohun Abu Musa al-Ash'ari tí bá ń kà lò Kùránì wa yaqul yọ́ wá sọ fún làkọ́dí òtí ìta mizmaran mímọ̀ zamiri ala Daud ọlọ́run bọ́ba lékeọlá ó fún ìrẹ́ àbúmọ́sẹ́lẹ̀ aṣèrí ní ohun kan nínú àwọn ohun tó fún àwọn ará ilé Nabiullahi Daud ilé ọlọ́run bá fún ohun náà tóbi tó bẹ́ẹ̀ gẹ́ ohun náà dùn tó bẹ́ẹ̀ gẹ́ ó sì dùn gbẹ́ púpọ̀ wọ̀kánà umaru ìlà jálata indahu abu musa Umar ọjọ́ nìkan tó ṣe pé tó bèé ṣe rí fábù Musa jókòó lọ́dọ̀ òun báyìí kọ́ ọ̀lẹ̀ náà. Yọ́ sọ fábù Musa báyìí pé Zakirina ya Aba Musa. Eré Abu Musa mẹ́wàá létí péra létí. Ṣèrántí fún wa. Ọ̀yẹ́ kọ̀ọ̀ra báyìí ni Abu Musa ó ṣe ka Al-Qur'an yóò ṣe kà á fún ọ. Alẹ́ òkè ò sínú súnnà ní tẹ́lẹ̀ tó tó di padà àpọ̀ wà nù súnnà nípa pé yóò jókòó sí ẹ̀fẹ́ sọ̀rọ̀. Ìyẹn fẹ́ dápẹ́jú ẹ̀fẹ́ ṣe mítìn kan ni tàbí ẹ̀fẹ́ ṣe bá ní sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wá wáyé pé ah síwájú bá tó máa bára sọ̀rọ̀ lọ ẹ̀dẹ́kùn lágbájá kàǹkẹ́kẹ́ fún wa náà lùkọ̀ ààrùn àtọ́wà nínú títí àwọn sọ́láfù wà bẹ́ẹ̀ wọn àmà sí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn olùmọ́jẹ́ ló ń tẹ̀ pé àdámọ́ eléyìí ń bẹ láàrin àwọn sọ́láfù tó sì pé tí wọ́n bá wà lákójọ kan wọn ò ní fẹ́ nìkan rán wọn létí díẹ̀ nínú àlùkùránì ọlọ́run nínú tírà ọlọ́run ọ̀rọ̀ wọn létí rẹ̀ yóò sì ka àwọn tó ṣe pé tí wọ́n bá gbọ́ yóò fa ìrẹsì ń tòótọ́ yá ayọ́ qu anfusakum wa ahlikum nara nígbà tó bá bẹ̀rẹ̀ sí kà àwọn tí ń bẹ́ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ yàtọ̀ sí báwa ṣe dà lónìí tàbí bí wọ́n ṣe sọ́wọ́ dà lónìí àákẹ́ ń gbọ́ ni àmọ̀túnmọ̀ tí Kùránì ń wí bá a ṣe pẹ́ láyé tó ọ̀gọ̀ọ̀rọ̀ àwa mùsùlùmí ihun wa lára wọn tó wá ọ̀pọ̀lọpọ̀ owó sì mọ̀ tí mọ̀un tí ń bẹ́ẹ̀ àtẹ́lẹ́yàn jẹ́ tó lẹ́kùnta nítorí ẹ̀dá kẹ́mọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ alákà fún ẹ̀ pé bó yóò ti ẹ̀ tóhun táà sunkún lé lórí gan ibi tí wọ́n bàyé wa jẹ́dé lónìí ṣùgbọ́n tẹ́lẹ̀ bí rámọ̀ kan tó ṣe fún wọn ní à tẹ́sí wá rí tó ó ṣe pa á fáyìn tó kọmà gbé èbó ẹlòmí ilé ní ha ó lè káwọ́ lórí lórí ẹ̀fí kó gbé èbó ti wà yìí ibi tó ṣe pé èbó yẹn di ohun tó ṣe gbà bíbí ká ní lẹ́tà àlùjẹ́ náà

ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lápapọ̀ à ọ̀pọ̀lọpọ̀ wa àti ẹ̀mọ̀ pé nǹkan ńlá ṣe wá tó sì jẹ́ pé náà nǹkan táwọn kẹsẹ̀ yìí tí wọ́n ti gbìyànjú kalẹ̀ ni pé kọ́ máa jẹ́ sákàdá lọ́wọ́ wa ọkẹ̀ máa kọ́ máa wúlò mú wọn rárá wọ́n sì gbìyànjú ẹ̀ wọ́n sì rí ìṣe púpọ̀ tá a bá dá mùsùlùmí tá a bá dá sí fún ọgọ́rùn-ún àwọn tí ọmọ túmọ̀ alukoran wọ́n kó 98 percent nínú gbogbo wa tá a bá ń sọ nípa àwọn tó yẹ pé wọ́n mọ̀ káà iná ẹ̀lọ́ ipá máa sọ pé àwa mùsùlùmí bá máa lo kùránì ká afẹ́ mọ́ ju bí fifteen percent lọ tá a bá ń sọ nípa pé àwọn olówó mọ̀túmọ̀ kùránì ọ̀hún gángan afẹ́ mọ́ ju two percent lọ àwọn olówó mọ̀túmọ̀ rẹ̀ dáadáa pẹ̀lú ohun tọ́lọ́wọ́n bá wí pẹ̀lú tẹ̀síìrì rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfà tó one percent nínú àwa mùsùlùmí ó yẹ ká gbọ́ ká sọkún ó yẹ ká gbọ́ ká sì pinnu pé ah kí ní ìgbọ́dọ̀ yípo ó gbọ́dọ̀ yàtọ̀ ọgbọ́ yóò yàtọ̀ lórí àwọn ọmọ wa ṣùgbọ́n àlákàkún ẹ o kò sákàkún rẹ fún wa o kọlọ̀nkọ́ sànú wa bákan náà àwọn tá a jẹ́ òsìn ọlọ́run Al-Qur'an Karim ó jẹ́ nǹkan tó ṣe pé wọ́n fẹ́ kéèyàn kọ́ nípa rẹ̀ tí èèyàn bá kọ́ nípa rẹ̀ ta àdàmọ̀lẹ̀ Qur'an òun náà lẹ́ni tó bá kọ́ ìmọ̀ Al-Qur'an ọ̀wá kọ́ lásán wà àdámà ó sì fi kọ́ àwọn èèyàn àwọn olùmọ̀ ní pé ìtumọ̀ àdéhùn yìí òun náà ń pé ọkọ̀ píkà rẹ̀ ọkọ̀ rẹ̀ ọha sórí bákan náà ìtumọ̀ rẹ̀ ó túmọ̀ ìwà fi ń kọ́ àwọn èèyàn eléyìí ló dé ìhun tí wọ́n fẹ́ jẹ́ ká nínú bá jẹ́ nìkan pé rẹ̀ náà bá bá dáadáa ń èèyàn náà òun yóò máa àwọn tàà jẹ́ òṣìn ọlọ́run ọba Al-Qur'an Al-Karim látara pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹni tó lóore jù nínú wa lẹ́ni tó kọ́ ìmọ̀ Al-Qur'an títí fi ń kọ́ àwọn èèyàn àwọn sàábì ò fi ìmọ̀ Al-Qur'an yìí lẹ́ o wọn ò fi ilẹ̀ láti o kódà tẹni tó dérò kò láńlá nínú wọn ṣíṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí fi kọ́ àwọn tó jẹ́ pé ó dé bá wọn láyé gẹ́gẹ́ bí Abu Musa ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan àfáwà Umar ó fi ti olórí nílùú Basra bó ṣe dé ìlú Basra wọ́n ní nǹkan agbọ́dá ọkọ̀ ṣe náà ni pé fàhásàfà fi ha halakọ́ ó fi àwọn alikọ́ alikọ́ alikọ́ tí wọ́n ti máa hálù Qur'an tí wọ́n ti máa kọ́ ẹ̀kọ́ hálù Qur'an ó fi ó gbé kalẹ̀ bí tàfídòlù ha láti máa hálù Qur'an wọ̀káàni yúkúra òní tàbí nẹ́sẹ̀ wọ́n lóhun gẹ́gẹ́ fúnra rẹ̀ a máa kààlù Kùránì fáwọn èèyàn olórí sí ni wọ́n wọlé amir òun ló sì jẹ́ olórí ní ìlú Basra ọ̀ọ̀lá Anas wọ́n láfà Anas sọ báyìí pé بعثني أبو موسى الأشعري إلى عمر أبو موسى الأشعري ọ̀rẹ́ òun lọ ọ̀dọ̀ Umar tọ́kẹ̀ ní jẹ́ Khalifa pátápátá ọ̀rẹ́ òun lọ sọ́dọ̀ rẹ̀ nílùú Madina فقال لي Umar onígbà tó ń dọ́dọ̀ Umar Umar sọ كيف تركت الأشعري bóò ló ṣe fi Abu Musa al-Ash'ari ilẹ̀ fúltù anẹ́sàn Malik sọ fún sọ lẹ́ni tí ń fi ìmọ̀ àlùkùrán ti fi mọ àwọn èèyàn lẹ́yìn ẹni àfáà abdullahi ibn wọ́n ní pé makasa abdullahi ibn mas'ud di ìkìrọ̀ ìnẹ́sì lùkùránà ba'da wafati nabiyyi sallallahu alayhi wa sallam sintaini wa ishirina sana wọ́n ní pé àfáà abdullahi ibn mas'ud ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní àlùkùrán lẹ́yìn ìgbà tí ó ń ṣe ọlọ́run bá kúrò lórílẹ̀ ayé níhun tí ò dín ní 22 years náà ní fi ń kọ́ àwọn alukoran àwọn èèyàn ní alukoran twenty two years lẹ́yìn ikú ànábì wa muhammad sallallahu alaihi wasallam kábàgbàgbé pé ń bẹ nínú àwọn tí ó ń sọ ọlọ́run bá ní pé tí alukoran bá dàrú tẹ̀ rí ké mọ́ nínú àwọn tẹ́ máa lọ bá ní o ó sì dákọ abdullahi ibn mas'ud kọ́lọ̀ bá kó bá yọnu sí gbogbo wọn lápapọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ á lo ìsẹ̀mí ayé wa pẹ̀lú alukoran ẹ jẹ́ á jẹ́ kí ilé wa kó máa dún pẹ̀lú alukoran ẹ jẹ́ kí ọmọ wa kí wọ́n kọ́ nípa ẹ̀kọ́ alukoran gbogbo àwọn àyè tá a bá ń dé tá a fẹ́ nìkan tó ṣe fún àmà ká àlòkò án bá a bá ń bẹ ní ṣọ́ọ̀bù wa ká máa ká àlòkò án ẹni tí bá ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ ó jẹ́ nìkan tí wọ́n máa dún ní màlòkò án téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ilé wa yóò kún fún ìmọ́lẹ̀ ọlọ́run ilé wa yóò kún fún ìbùkún ọlọ́run ilé wa yóò kún fún ìtọ́sọ́nà ọlọ́run ilé wa àánú ọlọ́run ọgbó kó dárú bákan náà inú ọkàn wa gẹngẹn fúnra rẹ̀ ìgbàgbọ́ wà ń bẹ o àmọ̀dájọ́ wà ń bẹ o bákan náà oore ńlá wọnú ọkàn wa dáadáa ó sì wò wá sí láti inú ọkàn ọlọ́run bọ́ba létí ọlá yóò tún wá ṣe fún adébí pé bàbá ń rìn lọ a máa rìn tìmọ́lẹ̀ tìmọ́lẹ̀ bàbá ń rìn lọ a jẹ́ nìkan tó pa a máa rìn pẹ̀lú dùnú bàbá ń rìn lọ a jẹ́ nìkan tó fi pé ìtọ́sọ́nà rere yóò máa bẹ fún wa ọba tá a jẹ́ sàn ọlọ́run eléyìí ni àwọn ẹ̀kọ́ díẹ̀ tí ń bẹ fún wa pẹ̀lú àlòkò àn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àdákà àn ìhun tá à ń ṣe é díwà sí fún wa náà ni pé kálákà fún àlòkò ká mú lọ́kùnkúndùn ká kó léyà ká sì jẹ́ nìkan tó yẹ pé a mójútó láti jẹ́ pé ká mọ̀ ọ́ká ká sì mójútó láti jẹ́ pé ká mọ̀ ọ́ké ká sì mójútó láti jẹ́ pé ká mọ̀ ìtumọ̀ rẹ̀ kọ́lọ̀ bọ́ba lẹ́kọ̀ọ́ lákòóso inú ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وبعد àṣẹ̀kẹ́sìgẹ̀ fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kí àti tẹ̀kọ́lọ̀ bá ara lè hàn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àmùsùn lápapọ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé ìyàwó àtàjẹ́ òṣìṣàn ọlọ́run nínú àwọn tó yẹ pé ó jẹ́ súnnà tún máa jù rá sí kitabillahi subhanahu nínú àwọn súnnà èyí tó ṣe pé agbéjúlẹ̀ tàdé báwọn bàbá wa tí wọ́n sábà máa ń ṣe àwọn bọ̀dá wa máa ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ̀ lákàkún rẹ̀ mọ́ nísìn òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú ni wọ́n ní bùkátà sí Al-Qur'an al-Karim pápá jùlọ àwọn àmọ́ Kùránì kà takùránì márùn takùránì mẹ́wàá táwọn ilé kéwú kò sígbà yóò táwọn ọmọ ilé kéwú bá ń kà á ládàá rẹ̀ ọmọ wa bá wọn náà pàápàá jùlọ a ní a máa dáná òkú mọ́ ká ràmàlà òkú mọ́ àjọba jẹ làájọ ń bára wa jẹ kí ló fi ń burú kọ wá wá bíi ten thousand ihun tí ten thousand bá ká nínú àlòkọ̀ọ́ inú mọ́sá fọ́ra kọ̀kọ̀ lọ sí ilé kéwú kan pípẹ́ dákun gbogbo ẹni yóò tó bá ti ní bùkátà tí mọ́sáàfì ẹ máa bá ń fún wọ́n tó bá lè ra méjì ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá lè ra mẹ́wàá ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá lè ra ogún ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ò rí wọn ò rí kùránù wọn ò rí mọ́sáàfù kó lọ ilé kéwú látara pé òsì ta àwọn òbí mi àwọn òbí mi wọn lákàkún pọ́mọ wọn lọ ilé kéwú ọmọ ní òlówó láti fi ra fún rẹ̀ àjákùn táwọn ọmọ kan bá lòkùn lòun wọn máa tí wọ́n bá wá ṣe é tó wá lọ ilé kéwú ọ̀hún pé ẹ dákun èèlò ló tó tàbá fẹ́ ra mọ́tàs iye bí 20 èèlò ni wọ́n ń tà ó ti sílẹ̀ fún wọn fún wọn fi rà pọ̀ tó ti da púpọ̀ tó bá lọ ra fúnra rẹ̀ ó ti da púpọ̀ tó bá lọ ra fúnra rẹ̀ kó kẹ̀kọ́ lọ kódà tó bá tó wá lè ṣe é sílé kéwú mi kan kẹ̀kọ́ síbẹ̀ pé ẹrúsìn ọlọ́run bàkẹ́ ló po wá ó sì gọ́ lábẹ́ kọ̀rọ̀ yẹn pé kọ́ má jí wọ́n mọ̀ kọ́kẹ́ wí síbẹ̀ pé tó ẹrúsìn ọlọ́run bàkẹ́ ló kó mọ́tàkù yíwá o tàbí kó kó lẹ́nìkan lọ́wọ́ pé ẹ dákun ẹ má dákọ́ mi o ẹkẹ sọ pé ẹrúsàn ọlọ́run bá kán ló kó mọ́sáàfù yìí wá sí ilé kéwì gbogbo ìgbà yòówù táwọn ọmọ yìí bá ti ń ka mọ́sáàfù yìí àníyàn tó bá ní lórí rẹ̀ yóò máa wá bá ọ tọ́ba ìkọ́ bá láníyàn torí tara rẹ̀ bó sí láyé mọ́ yóò máa wá bá ọ bàbá láníyàn torí bàbá rẹ̀ bàbá rẹ̀ ò sí láyé mọ́ yóò máa lọ bánú sáré ìyá rẹ̀ òun ò kọmọ ní ọyá yàkuyà tó tí ọmọ kùránì lòtó nígbà yòówù tí kòránì òun yọ́bà yọ́bà fẹ́ lò yóò lò bí ọdún kan yóò lọ́dún méjì èyí tó lè lọ́dún márùn-ún èyí tó lè lọ́dún mẹ́wàá ó wà lọ́mọ bá báwọn ọmọ bá ṣe mójú tó mọ́sáàfù ọ̀hún tó tàbí bí mọ́sáàfù ọ̀hún bá ṣe ṣe dáadáa sí kásì gbìyànjú rẹ̀ pàpà jùlọ ta bá gbàgbé ó ń sọ ọlọ́run bá ní pé ẹni yóò tọ́ba sàárà fíkan náà lo Quran láàdá mẹ́wàá ló fi gbà tọ́ba tó ajẹ́ tó wọ́n bá fi ń ka lo Quran yìí wọ́n ń ka mọ́sáàfù yìí lójoojúmọ́ òye ládá tí ó máa wá bá ọ ẹ̀jẹ̀ alákàkún rẹ̀ inú àwọn sunnatu mahjura àwọn súnà tó ṣe pé apáti ni tó sì jẹ́ àwọn tó ṣáájú wa nínú àwọn bọ̀dá wa àwọn tó ṣáájú wa nínú àwọn bàbá wa wọn a máa ṣe fáwọn ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ kéwú tó jẹ́ pé tí wọ́n bá ti ń kéwú náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́fẹ̀ máa gba kòránù nílé kéwú ni wọn ò ní máa ń tó mú wá tó sì jẹ́ pé ládá náà yóò sì máa lọ bẹni tó ní pẹ̀lú àlọ́ ọlọ́run à ń bẹ awà náà pé pálùkọ̀ á ní oúnjẹ sábàbí fún tí wọ́n fi ṣèfẹ́ wa tí wọ́n fi gbà pẹ́ wa ọlọ́run bá kó ṣe wá lẹ́ńtẹ́ pé àlùkọ̀rán náà jẹ́ sábàbí fún tí wọ́n fi gbé adélé wa lórí pàpà jùlọ ń bá àwọn táwọn ọmọ wa bá ha táwọn wa bá lò ó tí wọ́n bá lòun ti ń bẹ́ nù rẹ̀ à ń òwò tá àṣẹ dákúbà fàtàkà tí ó àwọn òkú ọmọ sí bá ṣàkójì fún wọn àwọn tára ní bá múnira ní ẹ̀kọ́ fún wọn àwọn tó lálàáfíà dákùnmá fi ẹ̀sìn àlàáfíà àwọn dákùnmá dà mọ́lẹ̀ o à ń bí ọ̀rẹ́ ọlọ́run gbogbo àwọn tó yẹ pé ọwọ́ á jẹ àwọn òkú ọmọ mùsùlùmí bá ṣàkójì fún wọn àwọn tí ń bẹ nínú kẹ́ bá ṣàlékún kẹ́ wọn àwọn tí ń jí àlọ́ dákùnbá múyàkó lórí wọn nínú àwọn ọmọ ìyá wa tó ṣẹ̀ṣẹ̀ lọ ní ìjẹjọ òun náà ni ó mú nẹfí isá àbẹ̀lọ́run tí bá ń bẹ nínú kẹ́ ọlọ́dàkùnbà sàlékùn kẹ́ rẹ̀ tí bá ń bẹ nínú yà dákùnbà múyà kó lórí ẹ̀ nínú àwọn tó tún tẹ̀sẹ̀ lọ níjẹrin òun náà ni ìyàwó ṣéhù ṣéhù tajudeen àjára ṣíf ọlọ́ọ̀bà ń bíọ̀ dákùnbà ya fi ìyánẹ́ o dákùnbà sàfójì rẹ o dákùnbà tẹsafẹ́fẹ́ rẹ o àti gbogbo àwọn òkú àwọn mùsùlùmí táàmù àwọn ìtààmà ọlọ́ọ̀bà ń bíọ̀ àwọn tí bá ń jìyà lọ́wọ́ nínú wọn bá múyà kó lórí wọn o àwọn tí bá ń rí pẹ̀lọ́wọ́ bá sàlékùn kẹ́ wọn àwọn táà ń bẹ láyé náà dákùnbà ti fi kópa wá já pẹ́ láyé já pẹ́ pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ torí pé bàbá ṣe pẹ́ tó ta pẹ́ pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ ní àlàlùjẹ́ náà wó ṣe dùn sí à ń bẹ̀rẹ̀ ọlọ́run bọ́ba lékè ọlájẹ́mi wógún ọwá fi àlàáfíà tó pé ipò fìjìgì fẹ́ ní kọ̀ọ̀kan wa rọ́bà náà tẹ̀lé fìlẹ̀ náà hasana wọ́n fi lára fẹ́ wọ́n fi